a kí bàbá wa great for good news fún opportunity tí wọ́n fún wa wọ́n kú ọdún èní. bàbá I wish wọn pé happy birthday long life and prosperity ní under great for good news láti ń kí yín wípé ẹ̀mí yín á ṣe ọ̀pọ̀ ọdún láyé ẹ ti ṣe ọdún eléyìí ẹni eléyìí ṣe àṣemọ lágbára lọ́wọ́ ọlọ́run nígbà tá a bá máa ṣe ọdún míì ní next year ilẹ̀ inú òmìnira ilẹ̀ Yorùbá ló máa bá wa lágbára lọ́wọ́ Ọlọ́run láti máa ṣe àjọyọ̀ a dẹ̀ kí bàbá wa grip of good news náà táwọn náà long life and prosperity sir and abundant place sir ìgbà ọdún ọdún kan ní sir fún yín ní agbára lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ti fún yín ní ọdún yìí jẹ̀mí náà ẹ̀ ṣì jẹ̀mí lágbára lọ́wọ́ Ọlọ́run nínú owó nínú ọlá nínú ọrọ̀ nínú òmìnira ilẹ̀ Yorùbá ló máa bá wa lágbára lọ́wọ́ Ọlọ́run bàbá wa gbé níbi tó fáwọn bíbí ẹ fún wa ní t-shirt ẹ lè fún wa ní flag tí àwọn èèyàn wá fi ń ròyìn nípa ẹ ṣe àdúgbò yín púpọ̀ grip for good news iléeṣẹ́ yóò ní kí wọ́n lágbára lọ́wọ́ ọlọ́run òkè òkè lẹ́nu wọn rú sí òkè òkè lẹ́nu máa lọ wọn làwọn fún alóhùn mọ̀kánà àléyà ọlọ́wọ́ ọmọ ọlọ́jọ́ ènìyàn àwọn báyìí ń ga àwọn máa gbé ń ga àti káńtà máa ń tẹ́lá yín lágbára náà lórí iṣẹ́ yín ẹ ní ilé ní àwọn lágbára lọ́wọ́ náà fún ọkọ tètè fún wa ẹ ṣe púpọ̀ ẹ fẹ́ fún wa lágbára náà àbúrò lọ́wọ́ ita bring for good news for life bring for good news for life bring for good news for life thank you so much and God bless you sir.